شيخنا شيخ الطريقة العالية Asifata yoka, lada fi lada kaboro lai. Àwọn tí wọ́n tí wọ́n ṣe gbogbo wọn kalẹ̀, àtàwọn tí wọ́n jẹ́ ìgbọ́kàn wọn lọ́wọ́.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 ìpàdé ráńpẹ́ tó yẹ ká ṣe ní ẹ̀yìn tó bọ̀ yìí. tí ò ní ju bí ọgbà sẹ́nu lọ. ṣùgbọ́n nígbà tí ètò bá ti wà lọ́dọ̀ sáyẹ̀k a tún pé ní aago márùn-ún lọ́yẹ kétò kábílẹ̀ tẹ́gùn torí pé àfẹ́ràn jẹ́ kẹ́yìn jọmọ́ àríwá pé àlákòókò kì í ṣe bá àlákòókò níta kó sínú bá ló pọ̀ àwọn ọ̀dẹ́ la fẹ́ máa yọ́lẹ̀ díẹ̀díẹ̀. pẹ̀lú ìgbọ́n náà bá ní tẹ́gbàá tá a ọmọ kí mo dáná na kí bàṣá wọn mọ bá wa ọjọ́ wọn wà lẹ́nu wákàtí mẹ́ta. ṣùgbọ́n tó ṣẹlẹ̀ náà ni pé obìnrin kò làbọ̀ àwọn àárín ìgbà tá a dá àwọn ayọ́tẹ̀ rẹ̀. ẹ tètè dé. sọ èyí tẹ́ fẹ́ sọ pé akókó làwọn lò ẹ̀yin náà tètè dé. obìnrin náà ń pe chairman ẹni kìnnìkan ẹni kìnnìkan ọlọ́wọ́ sọ ẹ jẹ́ káwọn náà máa dé tí gbogbo ọba ti pé tẹsẹ̀ wọn pé yóò jọ ọ̀rọ̀ pé ìyá àgùntà fẹ́ lò yóò ṣe é ṣe ọlọ́pàá sàṣẹ gbogbo ẹ̀ lọ́rọ̀ fún wa wọn lọ yà fún hàlẹ̀ lọ́dọ̀ náà. àṣàfihà ní ètò ètò yàjẹ̀ ní ìsìnká ní káṣe lẹ́yìn gbogbo ẹ̀yìn jọ̀mọ́ iṣẹ́ lọ ní science kí òdùgbà kan tó láti gbà tí mo lòdì iṣẹ́ òkú níbẹ̀ bẹ́ẹ̀ ni ètò ẹ̀fọ́wámẹ́ǹtì wa náà ń lọ torí àṣàfihàn ọ̀fẹ́ sọ́ra rẹ̀ ní ilé ọba tó ṣe yí pé láàfin ọba ẹ̀sọ̀ mi kalẹ̀ ni kò sí ẹgbẹ́ rò fún bẹ́ẹ̀ àwọn àṣàfihàn sì fẹ́ sùn kà ẹ bá dáwọ́ ìjọkúta bá dá two hundred thousand bá a ṣe pé gbogbo nǹkan dàrú yìí tí èso kan lọ yáwó lápò two hundred thousand tí ọ̀sán interest káwá ní ọ̀dà wa màsáyà láti ìbùlẹ́yìn rẹ̀ ìyẹn ló túmọ̀ sí pé a ní bùkátà alálàámọ̀rí àwọn jẹ̀mọ́ wa ìyẹn ni àṣàfihàn ti gbé dání kì í ṣe bá ẹsẹ̀ ló gbé dání ẹ̀dá tó tọ́ náà nígbà a ti gbé dání ìkún tí ń lọ lórí ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá sá sẹ́yìn tá a máa rí yọ́kọ̀ máa kúrò ẹ̀ náà ni làbárí àwọn tá a bá wá ṣe fún yọ̀mọ̀ kan so ìwọ́n tó bá jẹ́ active member active member kì í ṣe pé kọ́ máa bí àwọn bàbá wa kọ́ lọ sí ìdílé kan kó tó wá máa kẹ́ wa káwọn ọmọ bí o tèlé ọ̀sùn sí báwo ọba náà lọ mọ̀ so ìyẹn la fẹ́ kí gbogbo wa kájọ máa fi ọkàn tẹ̀lé wa ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ school ṣàfihàn náà ti fẹ́ bẹ̀rẹ̀ nọ́sùnà primary school ní ìwúpẹ̀ very soon tó náà bẹ̀rẹ̀ àwọn mẹ́ta tó bá wà ní gbogbo environment yẹn yóò ní pákéèjì fún wọn kí ti máa dún ọlọ́mọsà ràn wá lọ́wọ́ lórí ẹ̀ wọ́n la yàrá kúrò á ní lọ́dọ̀ ọlọ́run àdètí lákàntì tí o lánàá kò tó lónìí àtúntí wá sí ẹ̀fà àná kò sí nínú kò tó lónìí àtúntí wá sí nínú wá sí ẹ̀fà gbogbo tá a bá ná ló ní expenditure àti ń bọ̀ bàbá wa bàbá ètò lọ àdìmọ̀ ọlọ́gùn sí tá a bá gbowó jáde àmọ́ tá a gbowó jáde fún níta fẹ́ fowó ṣe àmọ́ mọ̀sẹ́nì kan náà ṣàfihàn tí ó lọ ọ̀mọ yìí tá a ní tí ó sì lọ ọ̀mọ yìí tá a ná sí àfẹ́tọ́bájá lábòsí lórí gbogbo owó tá a ná lẹ́yìn mohlid àti ntaṣe lórúkọ àlùkò ti ní kọ́pì àtẹ̀jáde fún everybody tó wà available ṣùgbọ́n tó bá ti available mọ̀ máa bẹ̀rẹ̀ o wọ́n tó bá wá mẹ́tì òun ní kọ́pì owó tó wọlé àti owó tó jáde eléyìí ni ìtẹ̀síwájú tó báyìí lábẹ́ táwùlà bàbá wa sírò àjíjáde ẹ̀já pariwo sẹ́wù dáadáa wọ́n yẹ mọ́tò ọwọ́ bà wọ́n lẹ́nu àwọn ọ̀fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n máa ń sọ̀rọ̀ ọlọ́run tó àjẹ́ àárín wọn pẹ́ wala la hawla wala quwwata illa billahi al-ali. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.